sí ìjànà ọmọ oṣù mẹ́rù ti kún ọmọ láàdé ọmọ ọmọ ajóńdodo ọmọ níbàáyọ̀ ọmọ bọ́dẹ̀rẹ́ ọmọ bọ́dẹ̀rẹ́ ọmọ dégbò gbìn ó dì kàkàkà bí gbogbo ilé ẹ káàsán a ní agbára lọ́wọ́ ọlọ́run àdúrà wa yóò gbà o mo kí gbogbo ọmọ yorùbá ẹ nílé lóko ní ọ̀nà odò mo kí wa o àwa tá a wà nílé àti àwọn tí ó wà ní ẹ̀yìn òde tí mo fẹ́ kí á pẹ̀ kẹ́lù lénìí òun náà ni oògùn ìbọn kan tí a máa ń fi ewé àìlú tí a máa ń fi ṣe ewé àìlú la máa ń fi ṣe oògùn yìí oògùn yìí káàkiri tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣe ń ba lọ́dọ̀ táyé lẹ́mọ̀ ba lọ́dọ̀ kẹ́hìndé oògùn tó kálé kákó ni ni oògùn tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ yìí ṣùgbọ́n àwọn àkíyèsí kọ̀ọ̀kan wà tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká ṣe ní orí oògùn náà tó túmọ̀ sí ìdí tí mo ṣe gbé oògùn yìí jáde wá pé ká sọ̀rọ̀ lórí ẹ̀ èmi máa ń sọ kínní kan ní ọjọ́ ọkú ẹni ò kì í pé kéèyàn yẹ o ìjọ tí ọlọ́run bá sọ pé ọlọ́jọ́ dé gbogbo téèyàn bá níjọ́ náà yóò domi o yóò domi o ṣùgbọ́n àwọn àgbàlagbà ní oògùn ló lọ́jọ́ kan pọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ní àsìkò tí ì tó tí wọ́n fọjọ́ ọlọ́jọ́ lọ ọlọ́run níjẹ́ ká fọjọ́ ọlọ́jọ́ lọ ọ̀pọ̀lọpọ̀ ní àsìkò tí ì tó tí wọ́n fọjọ́ ọlọ́jọ́ lọ ṣẹ́ni gbìyànjú tá ti sára wa lóòótọ́ owó ṣe kókó ó yẹ ká wá owó dáadáa tá a bá kámọ̀ sí nǹkan tí ó pọ̀ ọmọnìkejì wa lára sẹ́yìn pé ìmọ̀ ń tẹnu mọ́ nǹkan tí ó bá pa ọmọnìkejì wa lára ẹ̀ má jẹ́ ká ṣe é. bàbá ṣe ń sáré pé bó o nìdẹ̀rùn ó ṣe dé bá a fẹ́ gbé ìgbé ayé rọrùn ẹ dákun bẹ́ẹ̀ náà ló yẹ ká máa sáré pé ẹ̀ níjọ́ tí ilẹ̀ bá pofírí bó o láá ṣe rìn níjọ́ tí ilẹ̀ bá pofírí bó o láá ṣe rìn ẹ̀yin ọmọ Odùduwà gẹ́gẹ́ bi a ṣe máa ń sọ pé wọ́n náà bú yẹ wọ́n bú bàbá ẹ̀ ọlọ́jọ́ ọkú ẹ̀ ò tí ì pé ọjọ́ ọkú ẹ̀ ti pé òyẹ́ ni o wọ́n bú yẹ wọ́n bú bàbá ẹ̀ ọlọ́jọ́ ọkú ẹ̀ ò tí ì pé ọjọ́ ọkú ẹ̀ ti pé òyẹ́ ni pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri yìí bàbá ṣe ń sáré àti ó yẹ ká máa sáré pé ká mú ìjàǹgbara náà mọ́ ká mú jàǹgbara náà mọ́ ló ti dáa jù ká mú ìjàǹgbara mọ́ torí èyí ò ní mọ̀gbà tó máa wúlò fún yàn mo dẹ̀ ṣe àkíyèsí kan nípa àwọn nǹkan ìjàǹgbara pàápàá jùlọ bóyá nǹkan ìbọn tàbí àdá tàbí kínní nígbà míì níbi tí tílẹ̀ bá pòyì mọ́ ọmọkùnrin níbi tó lágbára iṣẹ́ ẹ̀ máa ń yá kíákíá gan gidigidi ju ibi tá a ti ṣàyà gbangba lọ lóòótọ́ àwọn kan lè ní kò jẹ́ ní kò sí gbá ni mo gbà ṣùgbọ́n iṣẹ́ máa ń yá ó máa ń gbé iṣẹ́ yọ dáadáa níbi tá a ti tá a ti ṣàyà gbangba ju bí tá a ti ṣàyà gbangba lọ mo mọ àwọn iṣẹ́ kan tó jẹ́ pé tó jẹ́ nǹkan ọ̀bọ̀n tó sì dájú tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ tẹ́ ẹ bá ẹ gbọ́dọ̀ kọjú ìbọn síyàn ẹ sì gbọ́dọ̀ ṣàyà gbangba ẹ máa fọwọ́ fẹ́ etí báyìí ni ẹ máa fọwọ́ gbọ́n etí báyìí ẹ máa gbúrú ẹ̀ ní kò ní báyìí lágbára lọ́wọ́ ọlọ́run téèyàn bá ti dalẹ̀ o tí ìbá ti ṣe pé èèyàn dalẹ̀ bóyá lọ́ọ́ fi jalè èèyàn lọ́ọ́ jalè níbì kan tàbí kan tí ò bá ti sí gbogbo yẹn ń bẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá lásìkò tó kò sí ń tẹ́ dàrí ṣe sí ṣe wá rí oògùn bọ́n tá à ń sọ tó ní ewé àìlú yìí mo ti bá a pàdé káàkiri ṣùgbọ́n mo wá rí i pé bí wọ́n ṣe kọ́ èmi ó yàtọ̀ mo wá fẹ́ kí gbogbo Eh, ọmọ Yorùbá ká jẹ àǹfààní ẹ̀ àgbò òòjọ́ ni o àgbò òòjọ́ ni oògùn ìbọn tí mò ń sọ yìí wọ́n ní kẹ́jẹ́ ká wá ewé àìlú òòjọ́ á lọ tá a bá ti wá lọ á wà kó sínú ìgò sinap tàbí ìgò á wà da omi ọsàn wẹ́wẹ́ lé lórí á wà ju owó ẹ̀rọ kan sínú ẹ̀ á wà so mọ́ ẹnu ọ̀nà gbogbo ìgbà tá a bá ti wá fẹ́ lò ó a máa yí akọ òkúta sẹ́nu ọ̀nà ìyàtọ̀ tó wà ń bẹ̀ nìyẹn o a máa yí akọ òkúta sẹ́nu ọ̀nà orí akọ òkúta ìlà lé tá a ti máa lo iṣẹ́ yìí àgbò ni o àgbò òjọ́ ni iṣẹ́ tí mò ń sọ yìí orí akọ òkúta ládùúró lé láti lò ó tá a bá ti wá lò ó tán a gbọ́dọ̀ wẹ̀ǹjọ́ náà tá a bá ti lè wẹ̀ǹjọ́ náà ó ti bàjẹ́ ṣùgbọ́n tí a bá wẹ̀ǹjọ́ náà ah, ọlọ́run lálágbára mo bẹ̀ yín ní orúkọ ọlọ́run ẹ bá wa subscribe sí youtube channel wa ọmọ gíẹ̀sì tv ẹ bá wa subscribe sí ẹ bá wa share program yìí gbogbo ẹni tó bá share ẹ lágbára lọ́wọ́ ọlọ́run wọ́n ti gba ìyọ̀ǹda lóòótọ́ gbogbo wa láti mọ oògùn ìtẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn àlàyé kíkún lórí ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ fi ń wò pé bóyá kò ṣiṣẹ́ òun ni mo ṣe àlàyé yìí ọlọ́run elédùnmarè kò ní dá wa láàmú mo dúpẹ́ púpọ̀ o mo dúpẹ́ púpọ̀ bẹ́ẹ̀ ni mo sì kí gbogbo ẹ̀yin àgbààgbà ìbà ni mo ṣe o ẹ jẹ́ kí bà mí ṣe o ẹ má jẹ́ ń tẹnugbó bí ọwọ́ ẹ má jẹ́ ń tẹnugbó bí ọwọ́ o mo ṣe bà mo ṣe bà fún gbogbo ajúni lọ pátápátá èdè ò ní dì mí kò ní di gbogbo ojú tó ń wò mí pátápátá pátá ẹ dákun ẹ jẹ́ kí àwọn nǹkan ìjà ń gbára tá a lè fi gbára wálẹ̀ lọ́jọ́ tí ogun bá lé ẹ jẹ́ á dì mẹ́rù o àdúrà wa ó gbà. gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti sọ pé ọ̀wọ̀ ó dára púpọ̀ ọ̀wọ̀ ọ̀wọ̀ ó ṣàgbà gbogbo nǹkan o nú jàǹgbára ọ̀wọ̀ ó kópa kan a tún máa sọ̀rọ̀ a sọ̀rọ̀ ló máa mú ọ̀wọ̀ kan wá bóyá ní ọ̀la àbọ̀túnla ọ̀wọ̀ náà máa dáa púpọ̀ o àpò òjúlọ́nà mo bẹ̀ wá ẹ bá wa ṣíà ẹ ẹ bá wa subscribe ọmọ gsc tv ara ìsàyà gbangba ò ní kẹ́ ẹ sọ pé ẹ so oògùn tán oògùn bán bó ti lè wù kó ṣiṣẹ́ tó so yẹ kéèyàn wá gbé kọ́ra pé kán yìnbọn sí òun bó ti lè wù kó ṣiṣẹ́ tó over confidence nìyẹn over confidence nìyẹn ẹ dán wò lára eh, ẹranko ewo làbúrò gbé kọ́rùn ọlọ́run ó ṣàánú wa ẹ má jà ṣe bẹ́ẹ̀ àwọn kan wà ní àwọn fẹ́ dán oògùn wò wọ́n wà lọ́ọ́ gbé kọ́ra pé ẹ̀yìn ìbọn sí mi irú irú kìyàwó ni irú àwọn yẹn ní ẹ ẹ má jẹ́ kí èdè ò wá o gbogbo oògùn ìbọn pátápátá ni mò ń sọ ẹ má èdè ò dì wá o lágbára lọ́wọ́ Elédùmarè ọba ẹ jẹ́ ká gbìyànjú eléyìí iṣẹ́ tó dáa ni àwọn èèyàn ti mọ̀ tó pọ̀ mo kí gbogbo ilé o.